tribute tí wọ́n wá ń gbòòrò pẹ̀lú aṣọ tí wọ́n ń wọ̀ sí àdìdì kan láti máa gbé àṣà yorùbá kó gbé lárugẹ kó máa bá wa dress corporate dress kó máa wọ bùbá kó máa wọ ṣòkòtò kó máa wọ agbádá so ti yé kó máa kàn máa àwọn skirt àwọn ṣòkòtò ti pọ̀ júta àwọn ọkùnrin gan àráyè ṣòkòtò ti five thousand sí because àwọn obìnrin gbogbo tabarú obìnrin nísà àtìyálé àti tó wà àti tó ti lọ́kọ àti tó ti lọ́kọ ṣòkòtò ní gbogbo ń wọ̀ ẹ̀jẹ̀ ìjábá jẹ́rìgbò nísìnyí tẹ́ bá rí àwọn ọmọ wa àwọn skirt jẹ́ pé tó bá bẹ̀rẹ̀ báyìí ó lè máa wò ayé àtijọ́ àwọn ìyá wa wọ́n á wọ bùbá wọ́n á roṣọ tọ́yẹ́ pọ́n fẹ́ ran ní skirt and blouse ní nọ́mà nọ́mà ran tó máa wà òkè ẹjọ́ abẹ́ ìjọba kan bá tún rírè nàìjíríà ṣe. ní ayé àtijọ́ nígbà táwa sì kéré tá a sì ń lọ sí school a rí pé kò sí gbogbo ìwọ̀kuwọ̀ táwọn ọmọdé ìsìn tí wọ́n ń wọ̀ ṣùgbọ́n ayé ìsìn yìí bá ní kọ̀ǹpútà yìí la wà àti ń káṣẹ́ òyìnbó ó sì ti wá rampart ju ń ṣe jẹ́ pé àtìyàwó lé o àti ẹ̀dẹ́yàwó lé mọ̀ bí orin fẹ́láńgbà yẹn ó ní àwọn obìnrin ìyàwó lẹ́ máa ní àmì ilé àmì èsìsí tí wọ́n yà pé ilé dídẹ̀ ni wọ́n so things are very bad now nǹkan tí mo kàn rò pé ìjọba lè ṣe lóòótọ́ wọn ní ìlú ẹni ní ìlú ẹni it's a freedom of everything wọn láti bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn parents àwọn òbí wọ́n yìí máa ra aṣọ àwọn aṣọ tí kò yẹ kí ọmọ kó máa wọ̀ kó máa wọ̀ jáde àti tí ìjọba rí i pé ọmọ yín bí a fún ọmọ rẹ̀ bí wọ́n ṣe rí i pé ó ti ó ti ó ti grow to the extent that pé is the only one tó yẹ pé ó ń take care rẹ̀ ẹ máa máa ká enlighten wọn at least at least there's a Christianity there's a Muslim and, there's a traditional this thing in this country so anybody come, máa kó máa kọ́ one ọmọ wọn bí wọ́n ṣe máa máa múra wọ́n ṣe máa even ó Kamilara, ń ká mi lára pẹ̀lú gbogbo ọ̀làjú ọ̀làjú tí wọ́n mú tó dé sìn táwọn ọmọ àwọn kéékèèké sìn àwọn twelve fifteen years eighteen years tí wọn ò rẹ́dì láti wá ṣiṣẹ́ àtobìnrin àtọkùnrin ọ̀tẹ̀ wúlò ìwọ̀kuwọ̀ púpọ̀ àwọn obìnrin sìn wọ́n gbo sí wọ́ọ̀d gbogbo ẹ̀ wọ́n jẹ́ kó yàyàkuyà sí gbòòrò òbí mi àbátọ́mọ ìwàkuwọ̀ tó wọ́n náà ló máa fi tọ́ àwọn ọmọ ẹ̀ in fact ọ̀rọ̀ lùyìí gan in fact kò fẹ́ yé mi dáadáa mọ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá tẹ́ gọ́vnà wa Lagos State ẹ jọ̀ọ́ ọlọ́run á ràn yín lọ́wọ́ ọlọ́run á jẹ́ kí apá yín kó kálù yìí president wa Buhari ọlọ́run á yín náà lọ́wọ́ o láti lè mójútó eh, eh, ìlú òní dàrú lórí yín so ìmọ̀ràn tèmi ò jù bẹ́ẹ̀ lọ. ọ̀làjú ti báyé jẹ́ gidi gan-an kò lè sí ìkọ̀tà lè ṣe ju kíkà bẹ ọlọ́run ká dẹ̀ sọ fún àwọn ọkùnrin wa àtàwọn obìnrin wa tí wọ́n lè padà sí pòṣíṣàn nǹkan tí a bá ní ìgbà yá àwọn àbá wa àtàwọn ìyàwó abáṣẹ ń ṣe kí àgbẹ̀ mú àgbẹ̀ ní iṣẹ́ àgbẹ̀ ní òkun dúró ká mú gbogbo àwọn iṣẹ́ wa tá à ń ṣe láti gbà yẹn ká dẹ̀ padà sí pòṣíṣàn nǹkan tá à ń ṣe gbà yẹn ìlú yìí á tún dáa jù bẹ́ẹ̀ lọ but ọ̀làjú tá à ń tẹ̀lé àwọn àṣà ìyìnbó tá à ń tẹ̀lé nǹkan yẹn ó ń ba ìlú wa jẹ́ kò dẹ̀ bá ti àwọ̀ ilẹ̀ nàìjíríà mu tábà lè padà sí nǹkan tá à ń ṣe nílẹ̀ wa tó jẹ́ ti tiwa gangan gangan gangan mo mọ̀ pé ọlọ́run á gbàkóso lórí ìrẹ́lẹ̀ òde wa yìí so kò jẹ́ bó jẹ jẹ́. nǹkan tí mo lè rò ká lè ṣe ni pé àwọn àwọn ọmọ tá à ń bí sin agbọ́dọ̀ agbọ́dọ̀ ọtí ọ̀nà torí ilé ayé ìsìn ọ̀làjú yẹn ó ti wọ́n ti wá sọ wọ́n ti wá sọ àwọn àṣà yẹn di àwọn nǹkan tí ò dáa torí àwọn ọmọ tá à ń bí sìn wọ́n ti wọ́n wọ́n kóra wọn jánu pé kọ́ tẹ̀lé àwọn ìlànà bàbá àwọn bàbá wa tọ́ pé kọ́ wú ẹsẹ̀ àwọn òbí wọn yẹn wọ́n ti gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí wọ́n ní ilé là ń wò ká tó sọ ọmọ lórúkọ so dápẹ́ àwọn ọmọ yẹn náà pé wọ́n tẹ̀lé nǹkan tí àmà pé à mi fẹ́ bà orúkọ bàbá mi jẹ́ mi fẹ́ bárúkọ bàbá mi jẹ́ so kíní a máa fún ọ a máa wà lọ́kàn wọn láti má ba àṣà wọn àwọn àṣà yẹn jẹ́. ah nǹkan tí màá lè sọ nípa ọ̀rọ̀ yẹn ni pé ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láyé sí i ọwọ́ àwọn òbí mo rò pé nǹkan ọ̀kan yẹn ti wá because tí àwọn òbí bá kọ́ àwọn ọmọ wọn dáadáa gbogbo nǹkan tó bí bí ayé ṣe dàrú sí i kò lè rí bẹ́ẹ̀ ọmọ ẹlòmíì ìwà sí ẹ̀ ẹ ti mọ̀ pé ọmọ tọ́kàn lére tọ́kàn lére dáadáa ni but ọ̀làjú nísìnyìí ah most of nǹkan tí ó ń ṣẹlẹ̀ nísìnyìí akọ̀ọ̀kọ̀ láti ẹlòmíì i can see from the mo lè ní látòrí social media ẹlòmíì oríṣiríṣi kan la máa kọ́ you can you see the way they gbọ́ ẹ máa múra ní orí kìíní àná máa fẹ́ múra bẹ́ẹ̀ but tí ó bá kọ́ ọmọ gidi láti ilé á mọ̀ pé ọ̀hún bí òun múra báyìí tóun bá wà báyìí nǹkan tóun bí òun náà bí òun ò ní dùn sí lòun máa máa ṣe yìí ẹlòmíì á máa ṣe nǹkan tó yẹ pé kò lè ṣe lójú òun bí ẹ̀ gangan á máa ṣe ń kọ̀rọ̀ so kò dé dá but owó kan báyìí ẹlòmíì kò kọ́ ẹlòmíì ò pé gbogbo ẹ̀ náà ló kọ́ níbi tó ti ń ríran but bóyá lórí social media ló ti rí i tó ń ṣe ọkọ̀lẹ̀wò music kan tó ń ṣe tọ́múra kan tó ń ṣe kinní kan àmọ́ òun náà gá ah, òun náà fẹ́ ṣe kinní bọ́ tó kọ́ ọmọ tó kàn lè rí ni àmọ́ pé ah, tó máa ṣe oorun báyìí ah, dájú ó máa sọ̀rọ̀ tó máa múra báyìí mọ́mí ó máa sọ̀rọ̀ so máa advice kọ́ wọn òbí wa kọ́ jọ kọ́ ṣe ipa wọn lórí ọ̀la lórí nǹkan bẹ́ẹ̀ yẹn kẹjọ social media ah gbala mọ̀ pé everybody you have to be social ẹni tó ń ṣiṣẹ́ oríṣiríṣi làwọn máa rí.